alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa allah alladhi ja'ala birral walidayni min al-ibadati adh-dhahira ọba tí ó ṣe ìmáṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ní ẹ̀sìn tá a máa fi ń sin Ọlọ́run ọba nínú àwọn ẹ̀sìn tá a máa rí ipe yẹn ń ṣe wasalaatu wasalaamu ala man la àánú Ọlọ́run àtẹ̀kẹ́ Ọlọ́run kó bá ẹni tí kò sáà nàbì lẹ́yìn rẹ̀ mọ́ nabiyina muhammadin wa ala alihi wa sahabihi alkhiyara ìkẹ́ ọlọ́n ọ̀làwọ̀lọ́n kó bá wọn aráalé rẹ̀ náà àtàwọn sọ̀hábà rẹ̀ ẹni ẹ̀ṣà ẹ̀kọ́tẹ̀lẹ̀ ìmáàni ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyàwó lẹ́ni òun náà ni àìbádàtú birril walidain ìmáṣe dáadáa sáwọn òbí wa méjèèjì tààtàrà wọn jáde bàbá wa àti ìyá wa káfí lè mọ̀ pé ẹ̀sìn ni tá a máa fi súnmọ́ ọlọ́run bá wa. albirru wal ihsanu ilayhima sawa'an kana kafirin aw muslimin ẹ rí dáadáa sáwọn òbí wa òun náà ni ká máa ṣe gbogbo ohun tí ó máa dùn wọ́n nú fún wọn gbogbo ohun tí ó jòrè fún wọn bóyá wọ́n wà láyé àbí wọn ò sí láyé bóyá wọ́n jẹ́ mùsùlùmí àbí wọn ò ṣe huma al-abu wal-um ọmọ ìyá mi tó ń gbọ́ mi nírọ̀ lẹ́yìn àwọn òbí wa méjèèjì tá à ń sọ òun náà ni ìyá tó bí ọ àti bàbá tó bí ọ ìṣe dáadáa sí ìyá wa àti bàbá wa wajibun ala kulli waladin ó di dandan lérí gbogbo ọmọ tá a bá bí lókun gbàtọ́ dé pa àwọn ìyá yẹn ni wọ́n bí bàbá yẹn ló bí ibadatun minale ibadati zahira ọjọ́ kan gbòógì nínú àwọn ẹ̀sìn tọ́lọ́ ń ṣe ní dandan tá a gbọ́dọ̀ máa fi súnmọ́ ọlọ́wọ́n ọba tààsì ìjìrì rẹ̀ láyé àti lọ. àtẹ̀lé ẹ̀rí lérí pé ìṣe dáadáa sóbì wa méjèèjì ọlọ́run kan pa ó sì sọ dẹ̀sìn fún wa tá a máa fi súnmọ́ lọ. a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run ọba ní wa qada rabbuka alla ta'budu illa iyyah. ọlọ́run ọba ní mo ti sàsọ́ọ̀lẹ̀ fún yín mo sì ti ṣe dandan fún yín ipò ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run wàbílì wálídẹ́yìn ihsana mo sì ti pa yín láṣẹ ipe kẹsẹ dáadáa sáwọn òbí yín lẹ́yìn ìgbà tẹ́ bá ti sin ọlọ́run tán ọlọ́run ọba ó wá fi ṣe dáadáa sóbì ó fi ṣe kejì ìmọ̀jọ́sìn fún ìtumọ̀ ẹni pé tó ọba ti ń sin lọ́run láyé tó wá yìí ọba tó dá ọ lẹ́yìn náà ọmọ wa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tí ọlọ́run ọba tó mú ọ jáde látara wọn ọlọ́run ló dá ọ lóòótọ́ àmọ́ ara wọn ló ti mú ọ jáde ọlọ́run bá ní imma yablughanna indaka alkibar indaka indaka alkibar ọlọ́run bá ní tí àwọn òbí yìí bá dàgbà sí ọ lọ́wọ́ indaka tí wọ́n bá dàgbà sọ́dọ̀ rẹ̀ ọmọ ya àsọ́dọ̀ rẹ̀ ló kó bèrè ọmọ gbé láti lè máa mójútó ọlọ́run bá ní ahaduhuma aw kilahuma bọ́yọ̀ kan ló wà láyé àbáwọn méjèèjì náà ni wọ́n wà láyé tí wọ́n bá ti dàgbà ọ̀dọ̀ rẹ ni wọ́n máa gbé ìwọ ló máa tọ́jú wọn tí wọ́n bá ti wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ fala taqul lahuma uff gbogbo ọ̀rọ̀ kékeré àbí ṣèṣì kan tó kéré jùlọ tí wọ́n wàá bà wọ́n nú jẹ́ tí wọ́n fi pò ṣe tí wọ́n fi máa sunkún tí wọ́n fi banú jẹ́ ọ̀ gbọ́dọ̀ sọrú ẹ̀ sí wọn. wala tanharhuma gbogbo bó ṣe lè wò káwọn bàbá náà ní àṣejù tó bó ṣe lè wò káwọn dọ̀ọ́ láàmú tó ọgbọ́dọ̀ jágbe mọ́ wọn. wa qul lahuma qawlan ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ tútù qawlan karima ọ̀rọ̀ alákùnmọ́lẹ̀ ní kọ́ ọmọ sọ sí wọn tọ́rọ́ lọ́n lọ́ da ara wọn ló ti mú ọ jáde. wakhfid lahuma janaha dhulli minar rahmah ọlọ́wọ́n bá ní máa wá pa lé máa tẹríba fún wọn kó o sì máa kẹ́ wọn kó o máa sànù wọn. wa qur rabbi irhamhuma máa wá sọ fún ọlọ́run ọba rẹ ipe ìwọ ọlọ́run ọba mi o irhamhuma bá mi sànù wọn bá mi kẹ́ wọn kama rabbayani saghira tẹ́rìbìyà tẹ́rìbìyà gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ èmi náà nígbà tí mo wà ní kékeré tèmi náà lágbára tí n sì ní nǹkan kan wàá bá a máa sànù wọn ìwọ ọlọ́run ọba ṣàánú wọn àwọn tó wà láyé bá ń ṣàánú wọn àwọn tí wọ́n ti kú bá ń ṣàánú wọn ọlọ́run ọba níbẹ̀ mí fún wọn kí n ṣàánú wọn torí wọ́n di sáàfù kí n ṣàánú wọn látara tí wọ́n sì fún ọ nígbà kékeré suratul Isra Quran seventeen ayah twenty three àti twenty four lọ́lọ́run ọba ti ń sọ eléyìí ti ń sọ yìí yóò da ọkọlọ lè ṣí tira alukurani ló sì sí ọwọ́ lọ lè wo ayah tí mo kà yìí kó lè má pàtàkì àwọn òbí rẹ̀ fíkẹ́ ó tẹ̀lé yìí kí la ń gbọ́ inú àyà tí mo kà yìí alákọ̀ọ́kọ́ ni pé bẹ́ẹ̀ sì ń ṣe jẹ́ dandan ká sin ọlọ́run nìkan dandan nìkan sí dandan sáwọn òbí wa ẹlẹ́ẹ̀kejì ká ní ẹ̀kọ́ pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kẹta ká máa ṣàdúrà fún wọn nítorí pé kò sí ní ta lè ṣe fún wọn tó ká ṣàdúrà fún wọn nítorí pé wọ́n ti sáfù àdúrà ọlọ́mọsábà ní kí àwọn táwọn aláyé nínú wọn àwọn tí wọ́n ti lọ́kọ́lọ́n bá kí àwọn náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú Kùránì tá fi mọ̀ pé ọ̀rọ̀ òbí ẹ̀ ṣàwàdà ọlọ́run ọba ní wa'budullaha wala tushriku bihi shay'a ọlọ́run ọba ní máa sin Allah tó bá ti wáyé wala tushriku bihi shay'a ìtókéré jù nínú tá a máa ń fi ṣẹ́gbẹ̀ẹ́ ọlọ́ tá à ń pè lẹ́bọ̀ má mà ṣe kékeré má mà ṣe ọlọ́run má ṣẹbọ lẹ́yìn ìgbà tó náà bá ní má ṣẹbọ ẹ̀gbọ́n tó lọ́wọ́ fèsì kejì ẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́bìlì wàlídẹ́yìnì ẹ̀sánà ọlọ́wọ́n bá ní ọwọ́ àdì dandan kọ́ máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tó o bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́ sọ́tù nìsa koran fọ́ àyà thirty six o dẹ̀lílì níta ń gbọ́ yẹn bẹ̀ ni pé ọlọ́wọ́n bá ní má jẹ́ àárín mi àti ọ́ dàrú máa sìn mí má sòrìṣà má ṣẹbọ pẹ̀lú mi lẹ́yìn náà má jẹ́ àárín wa àtàwọn òbí rẹ̀ ọ́ dàrú àwọn òbí rẹ̀ ọba àdìẹlẹ́bọ̀ ìwọ máa ṣe dáadáa sí wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. ẹ̀rí ẹlẹ́kẹta nínú alukur'an karim tíra wa mùsùlùmí lọ́lọ́wọ́n bá ti ń sọ pé wọ́n wọ́n sọ ìnáni ìsáànà bí wà á lè dẹ́yì ọlọ́wọ́n bá ní a ti sàsọ́lẹ̀ fún mi yàn tí ó bá fẹ́ dáràn tí ó bá fẹ́ wọ wàhálà ipe kọ́ máa ṣe dáadáa sáwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́wọ́n bá tún ní hamalati umu wahanan ala wahan ọlọ́run ọba àlá wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn ipa tí ìyá kó nínú ìgbésí ayé wa ọlọ́run ọba ní ìyá rẹ̀ ọwọ́ àfàyè lẹ̀ nínú ikùn rẹ̀ láti gbà ọ́ síbẹ̀ fódìdí oṣù mẹ́sàn-án ọlọ́run ọba ní wàhánà ní àlà wàhánà wàhálà lérí wàhálà ni wọ́n ń kojú láti gbà tí oyún rẹ̀ ti dó sára rẹ̀ ọlọ́run ọba ní yọ̀dà kò ronú wọ́n fi sọ lóhùn fi àmẹ́yìn ọlọ́run bá ní ó tún wá fún ọ lọ́yàn ó tọ́jú rẹ̀ ó kéré parí ọdún méjì yóò máa wá máa yóò máa ṣàkíyèsí rẹ̀ yóò máa fún ọ lóúnjẹ ọyàn rẹ̀ lọ́ máa mu oúnjẹ tó ara ẹ̀ lọ́wà ọlọ́run bá ní àníṣkòrè lè yóò dáa kó dúpẹ́ fẹ́mi ọlọ́run tí mo dá ọ wọ́n wálé dẹ́yíká yóò sì dáa kó dúpẹ́ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bí ọ ilayya al-masir ọlọ́run ọba ní bó dúpẹ́ fún wọn ọ padà wá rojọ́ wájú ọlọ́run ọlọ́run ọba nítorí pé ọ padà wá síwájú ọlọ́run tó bá wá ṣe dáadáa ọ bá dáadáa lọ́dọ̀ ọlọ́run tó bá ṣe dáadáa ìyà ló jẹ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run la eléyìí mọ́lẹ̀ nínú Qur'an suratul Luqman Qur'an thirty one aya fourteen lọ́wọ́ ẹ̀rọ màyá mi ọ̀rọ̀ àwọn ìyá wa àti bàbá wa kì í ṣàwàdà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin la yumayyizu Allahu bayna al-abi al-muslimi wal-kafiri was-salihi wat-talih níbi ọ̀rọ̀ òbí lágbára dé ọlọ́run ọba ò sì yàtọ̀ láàrin mùsùlùmí tí ń gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu àti kèfèrí tí ò gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu ọlọ́run ò sì yàtọ̀ láàrin bàbá dáadáa àti bàbá burúkú àti ìyá dáadáa àti ìyá burúkú tó bá ti dọ̀rọ̀ ká ṣe dáadáa sóbì ọlọ́run ò sì yàtọ̀ láàrin pé ó jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí ọ̀dà àbí ọ̀dà dáadáa ti tiẹ̀ ọmọ ṣe fún wọn ọlọ́wọ́n bá ní wa in jahadaka ala an bi ọlọ́wọ́n bá ní táwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bá ní kọ́ wá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run wọ́n ní kọ́ wá sí gbẹ́rẹ́ wọ́n ní kọ́ wá ṣẹgbẹ́ awo wọ́n ní kọ́ wá máa de bàǹtẹ́ ògùn gbẹ́rẹ́ ọdẹ ma laysa laka bi ilm léyìí tó jẹ́ pé ò ní mà nípa ẹ̀ wọ́n wá ní kọ́ wá máa ṣẹbọ ọlọ́wọ́n bá ní fala tuti'huma ọlọ́wọ́n bá ní má tẹ̀lé wọn tẹ́ bá ti fẹ́ mú ọ ṣẹbọ sẹ́mi ọlọ́run torí pé ẹ̀rù èmi ọlọ́run náà lọ ń bà lára wọn ló fi ń ṣe dáadáa sí wọn ọlọ́run bá ní má tẹ̀lé wọn tó má ti ní kọ́ wá sẹ̀sìn mi àbí kọ́ wá ṣẹbọ wọ́sọ ibuhuma bí wọ́n ṣe wá jẹ́lẹ́bọ tó wọ́sọ ibuhuma fi dùnìyà ma'rufa ọlọ́run bá ní àmọ́ nílé ayé tí wọ́n wà yìí ọ láti ṣe dáadáa sí wọn gbogbo ń tá a bá máa ń ṣe tínú wọn fi máa dùn wọn bá jẹ́ lẹ́bọ wọn ò bá jẹ́ kèfèrí wọn ò bá jẹ́ dáadáa wọn bá jẹ́ èèyàn tí ọ̀dà ọlọ́run bá ní nílé ayé yìí nígbà tó dé pé àwọn ọlọ́run ṣe ní ọkọ̀ tọ́wọ̀ wá sílé ayé ìwọ máa wò bí bàbá àwọn àtìyá òun ṣe rí mọ́ dáadáa tiẹ̀ sí wọn dandan ni sọ́tò lukumanu koran thirty one aya fifteen lọ́dọ̀ tí ń fi díẹ̀ múlẹ̀ alukurani là ń ka yìí o èrí là sì mú wáyé a sì ń sọ àgbọ́yé rẹ̀ tá à ń pè ní fi kí o tẹ̀lé ẹ̀ mayami ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam oúnjẹ oyé wa wípé iṣẹ́ tó dáa jù lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti kírun tán ìmọ̀ ṣe dáadáa sóbi ẹni lọ́kàn afáwọ abdullahi ibn masoud oníjọ́ kan àjòkú pẹ̀lú anabi oníṣà alito rasulallah sallallahu alayhi wa sallam ní mo bi anabi ipe wa muhammad ayọ̀lẹ̀ amali ahabu ilallah iṣẹ́ wo lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ tí mùsùlùmí máa ń ṣe ayé rẹ̀ tọ́wáyé qala as-salatu ala ànábì ní iṣẹ́ tọ́lọ́run fẹ́ràn jù tí mùsùlùmí máa ń ṣe tó bá ti jí lójúmọ́ nílé ayé tó wà yìí ànábì ní kó máa kírun lásìkò rẹ̀ ni kó máa kírun lásìkò rẹ̀ ni kúlìtù súnmọ́ àyè ànábì ní iṣẹ́ òlọ́lọ́run tó fẹ́ràn lẹ́yìn kéèyàn máa kírun lásìkò rẹ̀ qala birru li walidayn ànábì ní kó máa ṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ lọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí jùlọ lẹ́yìn ọ̀ranyàn kúlìtù súnmọ́ àyè mo tún wá béèrè pé èwo lọ́lọ́run tún nífẹ̀ẹ́ sí lẹ́yìn máa ṣe dáadáa sóbì qala al-jihadu fi sabilillah ànábì ní kéèyàn ológun ẹ̀sìn kó lè jagun ẹ̀sìn láti dìfẹ́ǹdì ẹ̀sìn èyí ló tó kàn tàbá gbàgbọ́ yẹn tá à ń sọ yìí òun náà ni pé ìṣe dáadáa sóbì òun lọ́kàn lẹ́yìn ìran ọ̀ràn yàn sóòrò àwọn ìrun náfìlà ọ̀fẹ́ yẹn náfìlà ọ̀fẹ́ kí wítìrì ọ̀fẹ́ kí dùhà ọ̀fẹ́ kí ọ̀fẹ́ ka kùránì àwọn èèyàn ọ̀lọ́lá tó kéèyàn ṣe dáadáa sóbi o torí pé kìí ṣe ọ̀ràn àyàn lérí rẹ̀ náfìlà làwọn gbogbo sẹ́yìn náfìlà pátá kò ní dáadáa tó kéèyàn máa ṣe dáadáa sóbi ẹ̀ òbí rẹ̀ fẹ́ ràn ṣẹ́ oníwọ̀n fẹ́ ka kùránì ọmọ tó ń ṣe ọ̀ràn àyàn ni kò ṣe dáadáa sóbi náfìlà nìyẹn tó bá wá ṣe ọ̀ràn àyàn tán lọ́wọ́ kan náfìlà alárakùnrin kan lè bá nàbí sallallahu alaihi wasallam ó ní ìlànà nàbí ó ní ẹ̀dá kùn jẹ́mi mo fẹ́ lọ lè defend ẹ̀sìn ìfẹ́ kan pa ní ẹ̀sìn anábì ní ahayu walidak anábì ní sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bẹ̀ ń lé ayé ó ní bẹ́ẹ̀ ni anábì ní fàfihìn máa fàjà àyèdì anábì ní ọ̀ọ́ bá sì máa lọ́dọ̀ wọn ká máa ránṣẹ́ kọ́ máa ṣe dáadáa sí wọn kọ́ máa ṣe bọ̀yìn sí wọn eléyìí sì wá dáa ju yìí ṣe yìí lọ ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ nípa ìṣe dáadáa sóbì àyà pọ̀ lérí ẹ̀ àdìsí pọ̀ lérí ẹ̀ a máa tẹ̀síwájú ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa kí ló dé tá a fi gbọ́dọ̀ ṣe dáadáa sóbi wa irú àwọn dáadáa wo lọ́lọ́wọ́n bá ní ká ṣe sí wọn wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.